نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba Allah atọrọ salatu fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú tíra umdatul ahkam èyí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa azaka an abi hurairata radiyallahu anhu qala بعث رسول الله صلى الله عليه وسلم عمر على صدقة لا تدع أبو هريرة قلبك وينسي أني أجيش الله محمد صلى الله عليه وسلم أبي عمر ديدي láti lọ gba zakawa lọ́wọ́ àwọn tí ó yẹ kí wọ́n yọ zaka dúkìá wọn fakila ìgbà tí àwọn tí wọ́n ní ká lọ gba zaka tí wọ́n padà dé ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wípé àwọn kan ò fẹ́ yọ zaka wọn mana ibn jamil arákùnrin kan tí wọ́n pè ní ibn jamil wọ́n ní kò fẹ́ yọ zaka rẹ̀ wa Khalid bin Walid ẹni kejì tí wọ́n dárúkọ pé kò fẹ́ yọ zaka rẹ̀ òun náà ni Khalid ọmọ Walid wal Abbas ẹni kẹta òun náà ni al Abbas amun nabiyyi sallallahu alayhi wa tó jẹ́ ọ̀nkù anábíwa muhammad sallallahu alayhi wa faqala rasulullah ìgbà tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá gbọ́ tí wọ́n dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí anábi kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ wọn ó ní máa yẹn kí mu Ibnu jamil Ibnu jamil tẹni kò fẹ́ yọ zakowó rẹ̀ anábi ní mi mọ́ problem ẹ̀ bí ó bá kí ń ṣe wípé ilà ankana fakiran tálíkà ní tẹ́lẹ̀ fagna ullahu ta'ala ọlọ́wọ́n ọba dẹ̀ sọ́ di ọlọ́rọ̀ pọ́blẹ́mù tó ní nánu tí òjò fẹ́ yọ zaka dúkìá rẹ̀ eléyìí bí ìgbà tó ṣe wípé èyàn ń búyàn àbéyàn fi ọ̀rọ̀ nùyàn lílé ẹni tó jẹ́ tálíkà tẹ́lẹ̀ in tó yẹ kó ṣe ni pé ńgbà tí ọlọ́wọ́ tó bá rọ ọlọ́rọ̀ ó yẹ kó mọ pẹ́ fún ọlọ́wọ́ ọba nípa pé èmi náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ́wọ́ ọba tó ṣàánú mi eléyìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi máa ń sọ fún àwọn olùgbàgbọ́ òdodo ìgbà tí mẹ́ni bá rilẹ̀ rárá títí yín ò ní kẹ́ ẹ máa fi ṣakọ ọlọ́wọ́ bá ní kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu ọlọ́ọ̀ni ẹ̀yin náà bẹ́ẹ̀ lẹni tí ó ṣe pé tálíkà ni tó náà padà wá ní kò gbọ́rọ̀ jẹ́ wípé níní tó ní ìní ó kò bá ń wájú ọlọ́run ọba ní tó yẹ kó yọ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó yẹ kó yọ kó má ayọ́ eléyìí yóò jẹ́ nǹkan aburú fún lànàbíwá muhammad sallallahu alaihi wasallam ibnu jamil wípé problem rẹ̀ òjò wípé tálíkà ní tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá wá rọ̀ ọlọ́rọ̀ eléyìí ni nǹkan tó fi ń ṣakọ eléyìí ni nǹkan tí ò fẹ́ fi yọ zakari bó tiẹ̀ jẹ́ wípé lábẹ́ ìjọba islam ẹni tó wáyẹ kó yọ zaka tí ó yọ wọn ó gbà lọ́wọ́ rẹ̀ ń túláàsì ni torí pé ẹ̀tù ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ òun lè wo wípé ṣe bóun ló ṣiṣẹ́ owó òun bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ọba ló fún un àti òun àti tó lóun ṣiṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ ọba lóní méjèèjì tí ò bá fẹ́ wá yọ wọn ó gbà lọ́wọ́ rẹ̀ ní túláàsì ni bí ìjọba mọ́ṣe mọ́ ń gba táàsì lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú pa bẹ́ẹ̀ náà ni wọ́n ó ṣe gbà á lọ́wọ́ tiẹ̀ náà nínú islam tó bá ṣe pé à ń bẹ ní àwùjọ tí islam ń bẹ àwùjọ tí ó jẹ́ pé ìjọba rẹ̀ ìjọba islam ni ó jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ ń pa zaka ó wá ní faman àtàhà ẹni tó bá fi lè yọ zaka owó rẹ̀ tẹ́jìrán bíhà lẹ́ni tó ń wá láàdá lọ́dọ̀ ọlọ́run ọba faláwù ajúrò yóò gbà láàdá rẹ̀ ṣùgbọ́n wà máa maná àhá ẹni tó bá kọ̀ tí ó yọ zaka dúkìá rẹ̀ anábisọ́lá asálàm ní fa iná àkìdúhà zaka yẹn a gbà lọ́wọ́ rẹ̀ wà ṣàtìrì máa lè ìyẹn nìkan kọ́ a tún dá dúkìá rẹ̀ sí méjì azimatun min azimati rabbina anamisa allah salam ni in tó jọ́ràn yẹn lé lórí tí ọlọ́run ọba wá ṣe lọ́ràn yẹn lé lórí ni àádẹ́gbà lọ́wọ́ rẹ̀ bó ṣe pẹ̀lú tipa ṣùgbọ́n ẹ kọ́mẹ́ntì tó sọ ń pa ẹbùn jẹ̀mílì ó kàn sọ kọ́mẹ́ntì yìí ń pa rẹ̀ nípa wípé kí ni nǹkan tó rọ́lù tí ó fẹ́ fi yọ zaka rẹ̀ tí gbogbo yóò bá ti ẹ̀mọ́ ṣakọ́ yóò jẹ́ nípa ẹni tó ṣe pé wọ́n bí sínú ọrọ̀ a sọ pé torí ọrọ̀ tó tán bí sínú rẹ̀ o ni òjò mọ́ tó yẹ kó ń ṣe ṣùgbọ́n ni tóun náà jẹ́ tálíkà àwọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n ń ṣẹni tá a sọ pé wọ́n yí inú ọrọ̀ tẹ́lẹ̀ òun náà dìde pẹ̀lú gbogbo agbára ló fi dìde ìgbà tó wá dìde tán tọ́lọ́wọ́n bá rọ̀ ọ́ lọ́rọ̀ nítorí wá kù ní kó mọ̀ ṣe kọ́ńkọ́ tí wọ́n sí ọlọ́run ọba ta'ala lanabuwa muhammad sallallahu alaihi wasallam sọ wípé ibn jamil ibn jamil kò máa ṣe bó ṣe lẹ́ni tó ń ṣe bí ẹni tako nǹkan ẹ̀sìn ní illa kana faqiran bí ó bá kí ń ṣe pé ó jẹ́ tálíkà fàgnáwó lọ́hù tààlà ọlọ́run ọba ọba àlekíọlá wà rọ̀ ọlọ́rọ̀ wa amma khalidun anabi ni ẹni kejì tẹ mention khalid ọmọ alwalid anabi wa muhammad sallallahu alaihi wasallam a máa pè ní saifullah idọ̀ ọlọ́run ọba torí pé láti ìgbà tó ti gba islam jagunjagun ni ẹni tó ṣe wípé ó ń jà fitafita sójú ọ̀nà islam ni. Islam, anabiwa muhammad sallallahu alaihi wasallam ni khalid tẹ dárúkọ tiẹ fa innakum tazlimuna khalidan ẹ ń ṣàbùsí fóun tiẹ ni khalid ò ń ṣèyàn tó ṣe wípé yóò fẹ́ ọ̀nà zaka rẹ̀ tí ò ní fẹ́ yọ ẹni tí mo mọ̀ dáadáa ni àwọn afẹ́sìn wọ́n ní eléyìí anabiwa muhammad sallallahu alaihi wasallam ó fi ń jẹ́rìí khalid ni òun ló fi ẹni tá bá mọ̀ lẹ́ni dáadáa tá a bá rí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ láì dá ó yẹ káwa gangan fúnra wa dìfẹ́ǹdì ẹ̀ eléyìí ni ìjọmọ ìyá tó dá ṣùgbọ́n káwo wípé mi ìfẹ́ kan rí tèmi rò kí n dákẹ́ àwa náà ṣe tó dá ń bẹ́ ẹsẹ̀kẹsẹ̀ lànà ìmísọ̀ aláàsán sọ fún wọn pé ti Khalid yẹn ò rí bẹ́ẹ̀ ẹ ṣàbòsí fún Khalid ni torí pé ànà ìmísọ̀ aláàsán ní àwọn fáksì kan lọ́wọ́ tó ṣe pé ó lè mọ́ hàn sí àwọn tí wọ́n lọ gba zaka bí ká ní kò ti hàn sí wọn anábì sallallahu alaihi ní ẹ̀rí khalid ń tiẹ̀ ẹ̀ ń ṣàbòsí fún ni fọkọ̀dé tábàsà àdàrà áhù ẹni tẹ́ ń sọ tẹ́ ní kò fẹ́ yọ zaka yìí àwọn ẹ̀wú ogun rẹ̀ tó ṣe pé gbogbo ẹ̀ ló wà expensive ní ó ti lóun fi ṣe tọ́lọ́hun ọba wà á tádàhù bákan náà gbogbo àwọn weapons tó ní tó ṣe pé owó iyebíye ni wọ́n rà wọ́n ẹni tó lè kúrò àwọn nǹkan báyìí kalẹ̀ tó lóun fi ṣe tọlọ́hun ọba tó lóun fi ṣe wákfù irú èèyàn báyìí kò ń ṣòwò ni kò ní fẹ́ yọ zaka tó ṣe kó kéré sọ àárín inú àwọn ẹni ọlọ́hun ọba míì àwọn ẹni ìṣíwájú míì tó ṣe wípé in tó bá wà lọ́wọ́ wọn wọn kọ̀ láti na ṣójú ọ̀nà ọlọ́wọ́ bá ní wọ́n ṣe tán àti náà sí irú ẹni tó ṣẹlẹ̀ sí abubakar radiyallahu anhu àti umar wọ́n fẹ́ lọ sí ojú ogun kan àwọn sọ pé káwọn èèyàn máa gbé nǹkan kalẹ̀ umar wa ní á lónìí máa ṣe ju abubakar lọ ó wá lóun gbé ìdajì tóun ní òun gbé kalẹ̀ láì ṣe pé abubakar mọ́ tẹ́lẹ̀ ìgbà tí abubakar ó gbede ó gbé nǹkan tó ṣe pé ó pọ̀jù tí umaru lọ ó gbé kalẹ̀ ṣùgbọ́n ìkíní kejì wọn anábìsọ̀ lásán ń bèèrè lọ wọn gbà tán dé pé ìrẹ́ umaru kí ló ṣẹ́kù nǹkan tó kó wáyé pọ̀ oníire òjíṣẹ́ ọlọ́run ọba dédé tí mo kó kalẹ̀ yìí mo tún nírú rẹ̀ mí lé tó ṣe pé yóò mọ̀ ẹ̀bẹ̀ fún àwọn fámìlì mi ìgbà tí abubakar dé tó kó tiẹ̀ kalẹ̀ anabisọ aláàsán béèrè pé kí ni tó ṣẹ́kù fún rẹ ó ní ọlọ́wọ́ bó ṣètò mí fáwọn ìmánì lélẹ́yìí ẹlòmíì ṣe tán àti ná sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo ń tó ní ẹ̀mí balẹ̀ kún orí mi ẹlòmíì rẹ̀ ni yóò wo pé á ah, kí n kó dàjì kalẹ̀ ẹlòmíì ní ìyí tọ́lọ́run ṣe lọ́nà èèyàn lórí rẹ̀ gẹ́gẹ́ tó ṣe pé tàbá ní ká máa sọ zaka owó gẹ́gẹ́ bí n ti bára sọ ìpé 1 over forty, ìdá kan nú ogójì òun náà ní kó yọ ó ní lára yóò máa wò ó láwòtúnwò ni pé tí n bá kó eléyìí kalẹ̀ báyìí ṣé ó ń ṣe pé nǹkan máa dàrú fún mi ṣé ó ń ṣe pé bísínẹ́sì mi ó lọlẹ̀ àti kó kalẹ̀ yóò nira fún ṣùgbọ́n àwọn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó bá jẹ́ kí ìmánì wọn kó jẹ́ ìmánì òdodo wọn a fẹ́ ṣe ju tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe lọ́rọ̀ yẹn wọn lórí gan nípa ìyọ dúkìá wọn sọ́nàbọ̀wà muhammad sallallahu alaihi wasallam ní khalid ten sọ yẹn interview wa convince fún o ni pé ẹ̀yìn ṣàbòsí fún ni tí khalid bá ní nǹkan tó yẹ kó yọ yóò yọ àwọn nǹkan tẹ́yìn rí tẹ́ òpópí dúkìá rẹ ni àwọn nǹkan tí Khalid ti ṣe ipe àwọn nǹkan wọ̀nyí fi sabilillah ni wọ́n so ló fi jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa wakfu endowment gẹ́gẹ́ bí àwọn nǹkan ta ti sọ sẹ́yìn tẹ́lẹ̀ èèyàn lè gbé nǹkan kalẹ̀ as endowment ní kò ń ṣe tiẹ̀ mọ́ látìgbà yẹn kò ń ṣe tiẹ̀ kò ń ṣe tàwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tá a la fẹ́ búyàn kò ń ṣe nǹkan tí àwọn èèyàn ó nu ó jogún lọ́wọ́ wa tá a bá ti ní kinní yìí àfi ilẹ̀ fọlọ́wọn ọba ó ti di tọ́lọ́run náà nù so àwọn èèyàn tó bá ń wo wọ́n wò pé nǹkan tí yẹn ní control lé lórí ni pé òun ló ní ojú yẹn ni Umar àtàwọn tí anẹ́bùsọ̀lá sálám tánrán sí wọn náà fi ń wo ṣùgbọ́n Khalid radiyallahu anhu kí ní yóò kì í ṣe nǹkan tí ẹ̀mà ó ti di tọ́lọ́wọ́ wa lẹ́nẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi ni Khalid tẹ́ ń sọ faqad ihtabasa adra'ahu wa atudahu fi sabilillah àwọn nǹkan ogun rẹ̀ ni àti gbogbo àwọn weapons tó ní ló kó kalẹ̀ ipé àwọn nǹkan wọ̀nyí fi sẹ̀bílì láàrin sọ̀rọ̀ èèyàn báyìí kọ́lẹ̀ sọ wípé kò fẹ́ yọ zaka rẹ̀ because ó mọ̀ khalid kò gbá lọ́wọ́ wọn hadithi yìí ni wípé ẹni tá a bá trust tá a mọ̀ léèyàn pálapàla táwọn èèyàn bá ń sọ̀sọ̀kú sọ ń pẹ́ ó yẹ ká gbìyànjú àti defend yẹn anabiwa muhammad sallallahu alaihi wasallam ni wa amal abbas ẹ wà rí abbas tẹ dárúkọ fahiya alayya wa mithluha zakati ẹ ń bẹ lọ́rùn mi wa mithluha kódà irú rẹ̀ míì tún ń bẹ lọ́rùn mi nínú àwọn sunan tirmidhi bákanáà sunan ibn majah àtàwọn tíra mi wọ́n ní al-abbas radiyallahu anhu olùbánabiwa muhammad sallallahu alaihi wasallam ipe àsìn owó ń bẹ lọ́wọ́ òun fẹ́ sanwó zakọ ọdún méjì kalẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam fàádìnnàlá ó dẹ̀ yọ̀ǹda fún olóhùn fẹ́ sanwó zakọ ọdún méjì kalẹ̀ làwọn afẹ́sìn mi sọ pé kò ó kàn jẹ́ wípé tí àsìkò tó yẹ ká san gangan tó bá tó àsìkò tó yẹ ká san tó bá tó ń tá a ṣe òun náà ní ká wuye tó yẹ ká san tó bá ṣe pé tá ti tì síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ dédé iye tó yẹ ká san náà ni alhamdulillah tó bá ṣe wípé kò tó àáfikún nìyẹn tó bá jù lọ àákà kún kí ni àtúnṣe sàdákà sí i so anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ti gba zaka ọdún méjì lọ́wọ́ al-abbas tó ń ṣe ọ̀nkù rẹ̀ then lára àwọn nǹkan tó ṣe wípé àárí gbọ́ àbí táàrí kan bí eléyìí àbí nǹkan tá ti kọ́ sẹ́yìn ó ní pé anabiwa muhammad sallallahu alaihi wasallam èèwọ̀ ni fún láti jẹ zaka àti àwọn ẹbí rẹ̀ gbogbo eléyìí fún àǹfààní àwọn mùsùlùmí ni kò ń ṣe pé àǹfààní ààrẹ tábà ló gba zaka ọdún méjì kò ń ṣe pé zaka tó gbà tó dasapo zaka tó gbà fún àǹfààní àwọn mùsùlùmí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí zaka náà ni nínú ẹgbà wa alimamu bukhari anabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ló sọ wípé amal abbas ẹ̀rí ti abbas ni fàyí àléyìn sọ́dàkọ̀ yóò yọ yóò yọ that is kò ń ṣe pàdé sọ lásán ti gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n fàyí àléyìn sọ́dàkọ̀ wọ̀míṣù àmàrà yóò yọ kódà yóò tún yọrú ẹ̀mí ikun gẹ́gẹ́ bí tabara sọ ipẹ́ ni tí o bá fẹ́ yọ zaka wọn a máa penalize rẹ̀ wọn a fáìnì rẹ̀ nínú islam ẹgbà wa alimam bukhari ó ṣò wípé anábà muhammad sallallahu alaihi ní òun ó ṣe bí wọ́n ṣe gbà ti ọ̀dọ̀ abbas kódà yóò tún sanrú ẹ̀mí ikú ilé ni ṣe anábà muhammad sallallahu alaihi tí ẹni tó súnmọ́ tó bá fi lè takò nǹkan ẹ̀sìn anábì ó lè kòkó lórí ẹni yẹn ju ẹni tó jìnà sí lọ sọ jẹ́ pé tí àwọn èèyàn bí abubakar àbí umaru bá ṣe nǹkan tó takò ẹ̀sìn anábí ó bínú sí wọn gan bọ̀tẹ̀yàn tí ó dá kankan mọ́ tí ẹ̀ òun lè ṣe kó ṣe pé kánábí rọ̀ fún eléyìí ni tí wọ́n ń pè ní déédé ni tí wọ́n ń pè ní ìjó gidi ìpè ẹni tó súnmọ́ wa tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó àbá wíju ẹni tó ṣe kó jìnà sí wa lọ eléyìí example dáadáa ni ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam, sallam ìgbà tí èèyàn kan tó súnmọ́ táwọn èèyàn fẹ́ lò láti lè fi achieve nǹkan kan arábìnrin kan ó jalè ó wáyé kí wọ́n gé ọwọ́ arábìnrin yìí ṣùgbọ́n arábìnrin yìí ni ó jẹ́ èèyàn tó wá láti ìdílé tó pàtàkì púpọ̀ àwọn èèyàn rẹ̀ wá wò pé bó la ṣe fẹ́ ṣe ẹ jẹ́ ká lọ sún ká lọ bá Usama ọmọ Zaid Ànábì nífẹ̀ẹ́ Usama ọmọ Zaid púpọ̀ ìyẹn Usama ọmọ Zaid Zaid bin Haritha ó jẹ́ni tó ṣe wípé anamsọlá sẹm adopt ní ìgbà àjà ìlíyà kọ́lọ́wọ́ bá tó ṣe ní èèwọ̀ wípé ẹ gbọ́dọ̀ adopt ọmọ mọ́ kẹ́ ẹ máa pè mọ́ra yín ọmọ tí ẹni yìí bí náà pè ní usama bin zayd wọ́n máa pè ní hibbu rasulillah ẹni tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ àwọn èèyàn wò pé àwọn lè lọ tú usama ọmọ zayd láti lè má jẹ́ kí wọ́n carry out ìjẹníyà yẹn fún arábìnrin yẹn ìgbà tí usama bá anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ojú anabi change anabi sallallahu alaihi wasallam máa ń ti mímbàrí ó sọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn gbọ́ kò sọ pé usama ló sọ fún ṣùgbọ́n ó sọ àwọn èèyàn fún ó sọ ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn gbọ́ nípa wípé lára nǹkan tó pa àwọn tán síwájú yíhun òun ni pé ńgbà tí àwọn tí wọ́n jẹ́ àbí wọn tán wó fi wọ́n lẹ̀ ṣùgbọ́n tí àwọn tó súnmú tọ́jú àwọn tálíkà ni wọ́n bá jalè ìgbà ẹni ó gbé òfin ọlọ́wọ́ bá jáde ipe òfin ọlọ́wọ́ bá ní pé kán gé ọwọ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní kò sáyè fúnrú nǹkan bẹ́ẹ̀ walau anna Fatima binta Muhammadin sallallahu alaihi wasallam saraqat tí Fatima ọmọ Muhammad bá fún gbogbo ẹni tó bá wo pé bí àwọn lè lo kan láti lè penetrate anabi sallallahu alaihi wasallam ẹni tó súnmọ́ mi jù òun ni fatima anabi sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam jẹ́ kánmọ̀ wípé tí fatima bá ṣe ń tí ó da òun ó gé ọwọ́ rẹ̀ bákan náà gbàtọ́ anabi sallallahu alaihi wasallam fẹ́ sọ̀rọ̀ ń pa àrìbá ipé káwọn èèyàn má gbowó èlé mọ́ al-abbas ọ̀nkù anamsọ̀lá asalam ní gbogbo ìbá tí àwọn èèyàn ń gbà láti gba jàìlíyà anamsọ̀lá asalam gbogbo ẹ̀ kata ti gbẹ́sẹ̀ lé ni rìbá ta kọ́kọ́ gbẹ́sẹ̀ lé òun ni rìbá al-abbas rìbá ọ́nkùnmi al-abbas eléyìí yóò jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé olórí serious ọlọ́run ọba subhana wa ta'ala sọ pa àwọn yàwó anabi sallallahu náà ó lẹ́yìn tó bá fi lè ṣe zina nù ni yóò dọ́ àfúlá láàrín àzábò dẹ̀rífẹ́ ni ọlọ́run ní ìyà lọ́pọ méjì láì jẹ́ ìwọ tó jẹ́yàwó òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀tún wa lọ ń ṣe zìnà ọlọ́run bá ní ìlọ́pọ ìyà méjì ni ó jẹ́ títí ẹ̀ irú àwọn ẹ̀kọ́ yìí ni àwọn èèyàn bí abubakar umar da ní kọ́lára ẹbí rẹ̀ yóò kó wọn jọ àwọn ọmọ rẹ̀ yóò kó wọn jọ a sọ fún wọn pé wà áìmùlá mo fi ọlọ́wọ́n ọba búra ìpàpẹ máa ń fa àlàáhàdà mi kò tó bá fi lè ṣerú eléyìí nù yín ìpè òdò àìfúláhà láwùl àdábòdínfẹ̀ ìyá rẹ̀ yóò jẹ́ ìlọ́kù méjì a máa jẹ́ kẹ́mọ̀ wípé ẹ̀yin sí àwọn èèyàn yòókù àwọn èèyàn a máa wòyí bí ẹni wípé kí ni bí ẹyẹ tó fẹ́ bẹ́ sórí ẹran ni. Wikbe, tí ẹ bá ti bẹ́ sí báyìí àwọn náà bẹ́ sí bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe máa ń wò yín ẹni tó bá fi lè ṣe eléyìí nu yín ní ìlọ́po ìyà méjì ó máa fi jẹ́ eléyìí ni quality àwọn ẹni ọlọ́wọ́n ọba wọ́n ṣe ni tó ṣe wípé ńgbà tí àwọn èèyàn tó súnmọ́ wọn bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó wọn mọ̀ dáàbò bò wọn ṣùgbọ́n tó bá ṣe pé àwọn tí ó jìnà sí wọn ni wọn ó le koko mọ́ wọn eléyìí ò kì í ṣe quality àwọn ẹni ọlọ́wọ́n ọba àwọn ẹni ọlọ́wọ́n ọba àwọn làwọn tó ṣe wípé ẹni tó bá súnmọ́ wọn tó bá ṣe tó kù díẹ̀ káàtó tó bá ṣe nǹkan tí ò bójúmu wọn ó lè koko mẹ́ẹ̀ni yẹn ju ẹni tó ṣe bó jìnà sí wọn lọ olóòfin jẹ́ pé àwọn lárúbáwò kò mí gbà mí wọn wo àwọn ìwà míì tó ṣe pé irú Umar lè wúrú wà bẹ́ẹ̀ kó mu jẹgbẹ́ wájú anabi sallallahu bẹ́ẹ̀ làbúbákì ò lè wúrú wà bẹ́ẹ̀ kó mú jẹgbẹ́ wájú anamsọ́lá ṣùgbọ́n anamsọ́lá sọ yóò wò pé àwọn eléyìí aláìmọ̀kan làwọn eléyìí so ló fi jẹ́ pé ó pàtàkì púpọ̀ kí ajẹni tó ṣe wípé àmọ́ pèpè síbi dáadáa tí àwọn èèyàn tó súnmọ́ wa tó bá ṣe tí ó da kán rí ìbínú wa kán rí pípín ojú wa ju pé ká máa fọ ọ́ra wọn lórí ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àwọn aráàta àwọn ìlà máa le kókó lé lórí eléyìí kò kí ń ṣe ìwà àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so nínú ẹgbà wa alimam bukhari anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní títí al-abbasi fàyí aléyìí yóò máa bẹ lórí rẹ̀ ní sọ́dọ̀kọ̀ ní nǹkan tó ṣe pé yóò yọ wọ̀mísluha máa yóò dẹ̀ tún yọ nǹkan tó ṣe kó jọ ìrẹ́ umar ama ṣaharta anna amarajun sínú àbí alabas tó dárúkọ yẹn o mọ̀ wípé ọ́nkú yẹn ní bí bàbá yẹn náà ló ṣe rí ọ́nkú yẹn bí bàbá yẹn náà ló ṣe rí èyí ó máa ṣàpọ́nlé ọ́nkú yẹn náà bẹ́ẹ̀ ni èyí ó máa ibi tó bá yẹ kí èyàn túnṣe èyàn ó túnṣe ìwà téyàn ò ní fẹ́ kí bàbá yẹn wù tí ọ́nkù yẹn bá wúrú ẹ̀ náà èyàn ó take stand tó yẹ kí yẹn take náà ni so ọ́nkù yẹn bíi bàbá yẹn náà ló ṣe rí in terms of bá a ṣe máa ṣe dáadáa sí wọn if tí ẹ̀sìn bá sọ fún wa pé ọ̀rẹ́ bàbá wa bíi bàbá wa ló ṣe rí níbi ìmọ̀ ṣe dáadáa bó wà lẹni tó jẹ́ ọ́nkú èèyàn abdullahi bin umar radiyallahu anhu ó ń lọ ọjọ́ kan ogun rànkúmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ ni ó wo aṣọ kan ó wá rí èèyàn kan tó rí kọjá abdullahi bin umar radallahu anhu ó wá ẹni yẹn ó ní kó gbá lọ ẹni yẹn wá gba gbà lára àwọn tọ́jọ́ oko léléyìí bẹ́ẹ̀ ni tó ń mi ni umar oníyàrá muhammad sallallahu alaihi wasallam dẹ̀ sọ wípé abarul birri dáadáa tó fi dáa jùlọ an yasila almarhu udda abihi òní kéèyàn máa ṣe dáadáa sí àwọn tán jẹ́ olólùfẹ́ bàbá yẹn ara ìsìláàmù lélẹ́yìí àní wo pókè bàbá mi nìkan àbáwọn fámìlì mi nìkan ẹni tó súnmọ́ wa náà a ṣe dáadáa sí kódà ni tó jẹ́ ọ̀rẹ́ àwọn òbí wa a ṣe dáadáa sí wọn anamsọ lásán pé ní abarul bir lára dáadáa tó fi dáa jùlọ oníkẹ́ tó ṣe wípé ó jẹ́ ọ̀rẹ́ fún òbí yàn kí ẹ máa ṣe dáadáa sí bí ìgbà tó ṣe pé yàn ń ṣe dáadáa sí òbí yàn náà ni so bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ ọ́nkú yàn èyí ó ṣe dáadáa sí ẹni tó jẹ́ áǹtì yàn náà èyí ó ṣe dáadáa sí ẹlòmí máa wo pé ah, tá a bá ń ṣe dáadáa sí wọn tá à ń ṣe aburú fún wọn kọ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam ni, ní èyí tí wọ́n ń ṣe sí wọn yẹn bí ìgbà tó ṣe pé òun ti nǹkan gbóná bọ̀ wọn lẹ́nu ni that is òun ṣe evidence against wọn ni bẹ́ẹ̀ ni iṣẹ́ olóore ni lára nǹkan tí máa jẹ́ kí èèyàn lẹ́mi gúngún ni lára nǹkan tí máa jẹ́ kí èèyàn tún ní ìgbàláyè sí ń pọ̀rọ̀ ayé ni kéèyàn máa ṣe dáadáa kó máa ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá ṣùgbọ́n ẹlòmí àwọn pé tó ń bá ti ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá yóò máa dínkù ni tó bá ń ṣe dáadáa yóò máa dínkù ni ṣùgbọ́n tẹ́sìn jẹ́ kó yé wa òun ni pé bá ń ṣe dáadáa ìntà ń ṣe dáadáa a máa gba ládàá ń parẹ́ an abdullahi bin Zaid bin asim al-mazini látọ̀dọ̀ abdullahi ọmọ zayd ọmọ asim al-mazini rọ̀dí allahu anhu kọ́nà bá yọnu sí kọ́ọ̀rọ̀ ó sọ báyìí pé lámà afá aláhu ala nabiyyihi yawma hunayn ìgbà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ṣe ń rọrùn fún òjíṣẹ́ ọlọ́wọ́ bá láti kó èrè ogun ní ogun hunayn kọ́sàmà fi nas anábi pín àwọn dúkìá yìí láàrin àwọn èèyàn bákanáà òfin mu'allafat qulubuhum lára àwọn tí anábi sallallahu alaihi tó fún ní nǹkan ogun yìí èrè ogun yìí ó ní àwọn tó ṣe wípé wọ́n gba ìsìláàmù ṣùgbọ́n ọkàn wọn tí ì sínú ìsìláàmù dáadáa iṣẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam dẹ̀ ni pé a máa fún àwọn èèyàn tọ́kàn wọn ò tí ì rìnlẹ̀ nínú ìsìláàmù dáadáa torí kọ́kàn wọn lè bá rìnlẹ̀ torí pé ọlọ́wọ́ bàbá àlékè ọlágan dárúkọ wọn nínú àwọn tọ́ṣe kan lẹ́tọ̀ sí zaka ó jólówó kò jólówó èyí ò sẹ́ni tó ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni ẹ̀sìn fẹ́ ká mọ́ fún wọn lówó zaka láti lè máa fi fà wọn mọ́ra kódà kò ṣe wípé ẹni yẹn jẹ́ kèfèrí ṣùgbọ́n àwọn òpè tá a bá fún wọn a fi fà wọn wọnú ìsìláàmù náà a lè náwó zaka sírù bẹ̀ náà ṣùgbọ́n àníyàn ni pé láti lè fi wí ni á ti ẹni yẹn sínú ìsìláàmù àwọn ọ̀rọ̀ nǹkan tí wọ́n kó lójú ogun Hunayn anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó ń pín ópin fáwọn èèyàn ṣùgbọ́n lára àwọn tó fún jù láwọn tó ṣe wípé wọ́n ìṣẹ̀ gba ìsìláàmù ni àwọn èèyàn bí al-Aqra bin Habis àti Uyayna bin Hisni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábí sallallahu alaihi wasallam ó fún wọn anamisọ́lá asálàmù ò fún wọn nínú kí ni èrè ogun tí wọ́n kó yìí fàkà annam wájẹ́dù fi àǹfúsìhìm ó dàbí ẹni pé àwọn kanú àwọn ará madina ni inú wọn bàjẹ́ lórí ìkíní ẹ pé ah bóò ni ó ṣe ní fọ́wà ń bí ogun bóò ni ó ṣe ní fún wa níbi èrè ogun islam yusuf umar asọ́ọ̀bà nas ìgbà tí tó ka àwọn èèyàn ka àwọn fàkàtọ́bàhù anábíwá muhammad sallallahu alaihi wasallam padà kó wọn jọ síbi kan wá bá wọn sọ̀rọ̀ wọn ló fi jẹ́ pé ìjẹ́ olórí lára nǹkan tó fi ṣòro jù ni nǹkan tó ṣe pé ó nídìí kéèyàn jẹ́ ẹni tó gbọ́n kó rẹ̀ jẹ́ ẹni tó ṣe rí pé lọ́pọlọ kó jẹ́ ẹni tó ní sùúrù kó jẹ́ ẹni tó ní ìfaradà kó jẹ́ ni tó mọ bí yàn ṣe báwọn èèyàn lò àwọn Madina ọlọ́wọ́ bá wọn generally nípa pé àwọn èèyàn dáadáa ni wọ́n lára tọ́lọ́wọ́ bá fi ròyìn wọn ni pé wà yóò sì rú ala anfusihim ọlọ́ ní àwọn ará Madina wọn a máa prefer àwọn èèyàn míì jura wọn lọ walau kana bihim khasasa ọlọ́ ní àwọn náà lè jẹ́ tálíkà tó ṣe pé wọ́n nídìí nǹkan ṣùgbọ́n ìròyìn tọ́lọ́wọ́ bá fi ròyìn wọn yìí kò ń ṣe gbogbo wọn ní na ní ìròyìn yẹn àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ tó ṣe wípé wọn ní ìròyìn yẹn irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ yìí anẹ́fọ́ lásán pin tó pín pẹ̀lú àníyàn kún fẹ́ fi fọ àwọn èèyàn kan lára àwọn èèyàn tó fún àwọn kùrẹ́ṣí bẹ́ẹ̀bẹ́ àwọn tó ṣe gba ìsìláàmù ní àwọn kùrẹ́ṣí tí wọ́n jẹ́ àwọn èèyàn anẹ́bísọ́lá sálàm ní maka tí wọ́n lé kúrò àdámsọ aláàsán gbàtà wà gba islam ó gbìyànjú àti fún wọn láti fà wọn ṣùgbọ́n eléyìí ò go down well pẹ̀lú àwọn kanú àwọn ansar wọn ò pẹ̀lú pínpín wọlé léyìí àdámsọ aláàsán ìgbà tó gbó eléyìí ó pe àwọn èèyàn jọ fàkàtọ́bà ó bá wọn sọ̀rọ̀ ó ní yá máa ṣàrọ̀ ansar ó ní ẹ̀yìn ansar alam ajidkum dullala ṣe nígbà tí mo dáàrin yín ẹ̀ǹbẹ̀ lórí ànù tẹ́lẹ̀ ni fàdákùnmùláhù bí ọlọ́wọ́ bá fi yín mọ̀nà lọ síbi ìyọnú rẹ̀ ó fi yín mọ̀nà lọ síbi ẹ̀sìn rẹ̀ bí trú èmi muhammad sallallahu alaihi wasallam wa kuntum mutafarriqin ọ̀rọ̀ yín ará madina ò yín a ó sì ìdílé kan nìyẹn khazraj ìdílé mi tún nìyẹn wọn a máa bára wọn jà fún nǹkan kékeré tẹ́lẹ̀ jà tó ṣe pé ogun yóò lásì bí 40 years láàrin ara wọn anamsọ́lá salam ní ìgbà tí mo dáàrin yín fa'allafalahu bi fa'allafakumullahu bi ọlọ́run ọba ó so yín pọ̀ through mi muhammad sallallahu alaihi wasallam wa'alatan ìgbà tí mo dé bíbà yìí ni ẹ̀ ní kankan fagnakumulawo bi ọlọ́run ọba sọ yín di ọlọ́rọ̀ through mi àmọ́yé àwọn nǹkan lódì nǹkan tẹ́ ẹ rí through bí a zakani through bí a ọ̀rọ̀ pé a lọ jagun àwọn fún ọ nǹkan kàmọ́ra wọn ẹ̀dẹ̀dẹ̀ tó ṣe pé yín náà rí nǹkan látàrẹ̀ kúlẹ̀ máa kọ́ ọ lẹ́ṣẹ̀yẹ́ wọ́n ní gbogbo àtàlẹ́yìn sọ̀lá sábà ti ń sọ nǹkan kan tó fi ń ṣèrègúnlé wọn lórí kọlu àwọn ará madina ló ma fi sí pé aláhùwà rọ̀sùlù amán ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lórí wọn pọ̀ lórí iwájú anábíwá muhammad sallallahu alaihi ẹ ní tẹ́lẹ̀ ẹnu yóò kó láàrin ara yín ṣùgbọ́n imani tó ń bẹ lára wọn kò jẹ́ kán lè sọ ọ̀rọ̀ tó ṣe wípé wọ́n fi ṣe ọlọ́run ọba ni pe Allahu àti òjíṣẹ́ rẹ̀ lórí wọn pọ̀ lórí iwájú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ náà lè ṣe lórí iwájú wọn sọ náà lọ قال أصبعت لو شئتم أين تبعوني لقلتم ẹlẹ́ sọ wípé jíìtànà kádà wà kádà gbà tí wọ́n náà wá sọ́dọ̀ wa báyìí báyìí báyìí ló ṣe rí ṣùgbọ́n wọn sọ kankan tó jọ wọn bẹ́ torí pé ìsọ gbólóhùn ẹyọ kan lẹ́ni tó fi ń ta sálẹ̀mù sọ láàsálàm ìbínú ọlọ́wọ̀n bá ní so ló fi jẹ́ pé mùsùlùmí tí máa ní bá rìn lẹ́nu ọkàn rẹ̀ ó gbọ́dọ̀ máa wo àwọn nǹkan tó wọ́n máa sọ jáde lẹ́nu nígbà tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba gbàtán ní ọlọ́wọ́n ọba sọ báyìí ànábì sọ báyìí kò ń ṣe nǹkan tá a tún mọ dìbéètì kò ṣe nǹkan tá a tún mọ ájìǹpa rẹ̀ agbọ̀rọ̀ juwọ́jú sẹ́lẹ̀ fún ni torí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní nàlá abdá lẹ́yàtàkálàm bilkalmati min ridwanillah ìgbà mí ẹrú ó mọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó lè mú rí ìyọnú ọlọ́run ọba ni láyùn kí láàbálà òun ò kákún lọ títí pé nǹkan tó ń sọ yìí nìyí òun lè rí rìwọ́ọ̀dù tó pọ̀ ń bẹ́ẹ̀ yàrfà Allahu bi adarajat eléyìí lọ́wọ́ ọ̀rọ̀ tí yóò máa sọ min sakhatillah ọ̀rọ̀ tí èrí ìbínú ọlọ́wọ́n ọba ni láyùn kí láàbà alá òun ò kákún ó lè wọ́pọ̀ ń ṣẹ́fẹ̀ẹ́ ni ó lè wọ́pọ̀ òun ṣeré ń tóun ni anamsọ́lá asálám ni yahweh finari jahannam ọ̀rọ̀ yẹn ni ó sọ́dọ̀ mọ́ náà so mùsùlùmí tó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́n gbọ́dọ̀ máa ohun tó wọn a sọ jáde lẹ́nu tọ́mọ ọlọ́wọ́n kájúwọ́jú sẹ́lẹ̀ ni innama kana qawla al-mu'minin idha du'u ila allahi wa rasuli li yahkuma bainahum an yaqulu sami'na wa ata'na ọlọ́run ọba ní gbólóhùn àwọn olùgbàgbọ́ òdodo ìgbà tán bá pè wọ́n lọ sí ibi ọ̀rọ̀ ọlọ́run ọba láti lè fi ṣe ìdájọ́ lórí nǹkan fà láàrin ara wọn ọlọ́run nǹkan mọ́ sọ ni pé sọ̀rọ̀ ìnáwó àtọ́rìnà àti gbọ́ àdẹ̀ ṣetán àti tẹ̀lé wàwùlá ikọ̀ wọ́n rí wípé in táwọn èèyàn kan ṣe nú àwọn nǹkan tí ó dá ni olóòjọ́ jẹ́ pé nínú àwọn reports míì gẹ́gbó ṣe ń bẹ́ ní muslim sahih bukhari àtàwọn tíra hadith míì ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó kó wọn jọ ṣíwájú kó tó bá wọn sọ̀rọ̀ yìí anábì ní kí ni tí mo gbọ́n pa yín kí ni nǹkan tó kàn mí ń pa yín ọ̀rọ̀ wo lẹ́ ń sọ wọn ni qala fuqahum àwọn tí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn nu wọn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pé eré ojúṣe ọlọ́run ọba zahura ni wọn sọ kankan ṣùgbọ́n àwọn tó ṣe ni hadithatu asinani minna àwọn èèyàn tánjọ́ ọmọ kéékèèké wa ni wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn so ló jẹ́ pé tabawo àwọn tó ṣe pé wọ́n kójọ tamọ́ sábà ń rí lójú àwọn ọmọ kéékèèké náà ni ló fi jẹ́ pé àwọn khawarij àwọn takọ́kọ́ dàlúrú lásìkò àwọn sahaba ọmọ kéékèèké ni wọn kò sáwọn sàábé kan nu wọn àwọn tí wọn bá nàbí ló gbà làwọn tó ṣe pé ṣe ìtọ́hún torí lò láti lè fi da àwùjọ ìsìláàmù rúngbà yẹn bẹ́ẹ̀ náà àwọn náà ṣe ń lò lónìí láti lè fi da àwùjọ rú anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn ó ní alátàrdáwọn an yadhhaba an-nasu bish-shah ṣé ẹ̀yin ò yọnú sí pé káwọn èèyàn máa gbẹ́ran lọ ni kí ni nǹkan tó yín táwọn kan sọ̀rọ̀ nù yín fún ipa afáwọn kan ní màlúù afáwọn kan ní rànkómi àwọn afáwọn kan ṣe bẹ́ẹ̀ mi ń bẹ láàrin yín ìbẹ láàrin yín tí mo ń gbénú ìlú yín ṣe lẹ́yìn ni kò tó àwọn tó fẹ́ta fún lẹ́ran kan mọ́ gbẹ́ran lọ bákanáà wọlbáyírí kan mọ́ gbẹ́ran kúmí lọ wàtẹ̀sàbú nàbí nàbí yìí láàrin halikun kẹ́yìn dẹ̀ ma padà sí madina pẹ̀lú anabiwa muhammad sallallahu alaihi wasallam láwùlá alhijiratu lakuntu mi náà ṣe ìjirawa ni ansori lèmi náà bá jẹ́ that is olùrẹ̀sìn lọ́wọ́ bẹ́yìn náà ṣe dólùrẹ̀sìn lọ́wọ́ lèmi náà bá jẹ́ ṣùgbọ́n nǹkan tẹ́mi kan tún ní òun ni pé mo tún ṣe yíra ló jẹ́ pé àwọn tí wọ́n juwọ́lẹ̀ fún ẹ̀sìn nílùú maka tí wọ́n tẹ̀lé anabi sallallahu alaihi wasallam migrate láti maka wá sí medina ládá méjì ni ládá wọn ládá wípé wọ́n fìlú wọn lẹ̀ àti ládá kí wọ́n tún rẹ̀sìn lọ́wọ́ torí pé ta bá wo property ti ẹlòmíì fi ilẹ̀ ní ìgboro mọ́ka nítorí ẹ̀sìn kò ń ṣe díẹ̀ àwọn èèyàn tán lè ṣerú yẹn lónìí wọn kéré tẹlómi ànítorí ẹ̀sìn òun fi property òun lẹ̀ rárá èyí tá a mọ̀ ni pé mo lè fi ẹ̀sìn ilẹ̀ nítorí property mi eléyìí ni ti a mọ̀ lónìí ló fi jẹ́ pé tó bá di ọ̀rọ̀ dúkìá kò síbi tí àwọn èèyàn ò lè tì wá lọ àwọn èèyàn lè wá lọ sí pé kí ni kí ìlú máa jó kí ìlú dàrú nítorí kíni nítorí property olófíjẹ́ pé ta bá wo ọ̀nà méjì tí wọ́n ti sábà máa mú àwọn èèyàn jùlọ òun náà ni ọ̀rọ̀ pé kíni àwọn nǹkan tíjọba ń kó ìlú wa náà ti ń kó kí náà ṣe fún wa wọ́n ṣe kankan fún wa àti bẹ́ẹ̀ yóò di pé kíni à ń protest yóò di pé kíni à ń yìnbọn lura wa ọ̀nà kejì òun náà ni kí àwọn èèyàn kan fẹ́ fi ẹ̀sìn kó wa rúgá ní tí wọ́n lé gangan láyé ṣùgbọ́n wọ́n wo pé kí ni ẹ̀sìn ni wọ́n lọ ọmọ láti lè fi kó wa rúgá láti lè máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò irú ẹni gbogbo ń tán rí boko haram ní ICC ní gbogbo ọmọràn bẹ́ẹ̀ tó bá ti di ọ̀rọ̀ dúkìá kò sí táwọn èèyàn ò lè ṣe kò sí ẹ̀mí táwọn èèyàn lè fi ṣòfò kò sí property táwọn èèyàn tí wọ́n lè sun tí wọ́n lè dáwó anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ń tráì láti lè mú kíní yìí kó mú fúyé lọ́kàn wọn pé kí la pín tó fẹ́ di nǹkan tó ṣe wípé ẹ máa bínú lé lórí ẹ jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ nǹkan tí ó lékè ọkàn yín gbogbo tá a pín fáwọn èèyàn yìí ni kò jẹ́ nǹkan òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún wọn wípé walau salaka an-nasu wadiyan aw shu'ba káláwé èèyàn gba válì kan masalaktu wadi al-ansar máa gba wadi àwọn ansar válì àwọn ansar máa gba ká ní wípé àwọn èèyàn gba válì kan that is anamsọ sọ fún wọn pé mo wà pẹ̀lú yín ẹ torí dukiya taa ọ̀rọ̀ dúkìá taa pín àwọn nǹkan tá pín kọ́ ṣe pé yẹn lẹ́ẹ̀ torí ẹ̀ dẹ́sìn rú aramsọ́lá ansọ́rù àwọn fún mi wà náà sóde fàárọ̀ àwọn èèyàn yókù ní wọ́n bi bí aṣọ a ni that is ẹ súnmọ́ mi kọjá anamisa ọlásán wá parí ọ̀rọ̀ rẹ̀ pé inákùn sọ́tẹ̀lkọ̀ọ̀nà bá àdé àsàrà ẹjẹ́ ń sọ fún ẹ̀yà ń sọ́rọ̀ ẹ sì máa rí àwọn olórí tán bọ̀ lẹ́yìn mi tó ṣe pé wọ́n ó dọwọ́ bo dúkìá àlù àlùmọ́nì ìlú wọ́n ó dọwọ́ bo àwọn ọ̀rọ̀ ìlú wọ́n ó dọwọ́ bo tó ṣe pé fún àǹfààní ara wọn àti àwọn èèyàn wọn òun ni wọ́n ó máa lo àwọn nǹkan wọ̀nyí fún èyí tẹ́mi ṣe fún yìí àwọn kùrẹ́ṣì tí mo fún kò ṣe pé mo fún wọn nítorí wípé kí ni wọ́n jẹ́ kùrẹ́ṣì ṣùgbọ́n mo fẹ́ fi fà ọ́ wọnú ẹ̀sìn ní kẹ́kọ̀ọ́ kan wọ́n lè rìn lẹ́nu ẹ̀sìn olóòfin pé àwa tá kí ń ṣe olórí ìlú agbọ̀rọ̀ wọn farabalẹ̀ púpọ̀ àwọn steps mi ń bẹ tí olórí ìlú lè take tó ṣe pé ó lè mọ iye àwọn aráàlú kò ní yẹ ẹlòmí àfìgbà tó náà bá tó dolórí ìlú kó tó yẹ ìgbà step ti lágbẹ́já take ń gbà yẹn the same step làwa náà take in sin ó dìgbà tó nǹkan kan fún ẹ bá jẹ́ olórí ìlú kí nǹkan yẹn tó yé torí pírọ́blẹ́mù tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ní ni pé ń àbá sí ń bẹ́ àmọ́ ń criticize ẹ̀ ṣùgbọ́n tó bá gbé àwa náà síbẹ̀ a lè fọ́ọ̀lù sínú ẹ̀rọ tí ẹnìyẹn fọ́ọ̀lù sí àbí ká tó fọ́ọ̀lù sí bí nǹkan tó ju tí ẹ lọ káwọ anẹ́bísọ̀lá àwọn àǹsọ́ọ̀rọ̀ tọ́lọ́ ọba ròyìn wọn dáadáa ní alukur'an karim àṣírá wọn kan nù wọn tán wo pé bóòlù ṣe kó pin kíní bóòlù ṣe máa pin bẹ́ẹ̀ pé kó pin bẹ́ẹ̀ bóòlù ṣe máa fa símílá ti ń ṣẹlẹ̀ sí àwọn ará Makka náà gbàtàn sallallahu alaihi wasallam tó fún àwọn èèyàn kan tó fún wọn ní nǹkan bọ̀ kò fún àwọn ará Makka náà ní àsìkò gbàyẹn ní àwọn ẹ̀ náà ọba tó ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìpé bóòlù ṣe máa fún àwọn ilé tí ò ní fáwa níbi ìṣẹ̀lẹ̀ ti yẹn ni arákùnrin kan ti ẹ̀ sọ wípé ya Muhammad rẹ Muhammad idil ṣe dédé ìtẹ́kílá páyọ ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí n ta sọ fún wa ní ẹlòmí yóò fi orúkú ẹ̀sìn ní ẹ̀rọ bóyá òun ló mọ́ jù ẹ̀rọ bóyá òun ló páyọ ọlọ́wọ́n ọba jù ẹ̀rọ bóyá òun ló mọ́ ṣe ju ìrọ́rẹ̀ gbogbo ẹ̀ ó bá sọ orúgbó lóyìn Muhammad ṣe déédéé هذه قسمة ما أريد بها وجه الله إليه توقي وفجر الله وبقي دين تلوكما kò dẹ̀ sí tó fàájú pé kí ni ohun wọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n omi tó lọ mọ́ ibi ẹ̀sìn ló lọ mọ́ olóòjẹ́ pé ẹni tó bá mọ ìpìlẹ̀ àwọn kàwáríjì ní gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ lónìí oníjọ́ lójú mọ́sí gbogbo táwọn èèyàn tán lẹ́mọ́ ìsìlámù lónìí kálukú fẹ́ jọlá ni kálukú fẹ́ kó ọ̀rọ̀ jọ ni ṣùgbọ́n ọ̀nà wo ló lè fi bàrí kìíní ẹ tí ó fi rá àwọn followers tí ó fi rí àwọn unsuspecting youth kó òní kó forúkọ ẹ̀sìn kó fi mú wọn àbí kó forúkọ wípé wọn ń jà fún ẹ̀tọ́ wọn kó fi mú wọn tábàlọ́ gbogbo àwọn rògbòdìyàn tó ń bẹ láyé lónìí ọ̀nà méjì méjì lè tán fi mú èèyàn ni orúkọ ẹ̀sìn ìkejì náà ni pé kí ni à ń jà fún ẹ̀tọ́ wa gbogbo ẹ̀jẹ̀ tó ń lọ káàkiri lágbàáyé tán dálẹ̀ ní tó ń gbà wá náà ni eléyà ló ń jàfẹ́sìn ISIS ni Boko Haram ni wọ́n láwọn jàfẹ́sìn but àwọn tó jó lórí wọn in tí wọ́n ń jà fún gangan ni pé àwọn náà fẹ́ jó lórí àwọn náà fẹ́ jọ láàrí ṣùgbọ́n wá rí àwọn ọ̀dọ́ tí wọ́n kó sínú a in tí wọ́n ń pèpè sí yẹn tó ṣe pé ọ̀tọ̀ ni táwọn fẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n ń lo àwọn ọ̀dọ́ fún bẹ́ẹ̀ náà lẹni tó lọ ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn kan ló fi jẹ́ pé yẹ káwọn èèyàn ṣe làákàyè ẹ̀rẹ́ lórí ẹlòmí ò pèrè human rights activist yóò mọ̀ sọ yóò mọ̀ sọ ìgbà tí ìjọba bá ju nípò kan nísìn ẹ̀rí pé yóò change lẹ́sẹ̀kẹsẹ̀ n tó ń wáyé ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn máa lò wá against àwọn olórí ìlú náà olórí ìlú wọn níbi tọ́kù sí anẹ́bísọ̀ lásán díjì sọ ni onísàtẹ̀lẹ́kọ̀ọ́nà bá di àsàrà ẹ máa rí tí wọ́n dọwọ́ bo dúkìá lù tó ṣe yí pé tó yẹ kán fún yín wọn ní fún yín àwọn ni ó mọ̀ jẹ́ mẹ́lẹ̀ anamsọ lásán ní fọ́sbẹ̀rù ẹ ṣe sùúrù hátà ní tẹ́ mi níbi àbàtà ẹ má dàlúrú ẹ má fa rògbòdìyàn torí ẹ ẹ má para yín torí ẹ òun la nítorí ọ̀rọ̀ ayé nítorí dúkìá a lè sọ ẹ̀sìn nù nítorí ẹ̀ hadith eléyìí tá n ka fúnra wa yìí tá a bá ṣe sahih muslim kitabul imara kitabu zaka tó yẹ lafa tó kọ́ ló fi mú wá síbi ọ̀rọ̀ zaka torí pé imam muslim gan fi hadith yìí síbi ọ̀rọ̀ zaka bẹ́ẹ̀ ó tún fi síbi bàtọ́ sọ̀rọ̀ pa àwọn olórí wọ́n mú àwọn hadith báyìí wá torí pé islam dídì sọ̀rọ̀ ń pa àwọn olórí ta ní ni láwọn èèyàn jẹgẹjẹgan tó ṣe pé wọ́n ní àánú àwọn ará lójú in tí ó jẹ wọ́n lógún jùlọ náà nìkan máa kó ṣùgbọ́n bó o nílùú ó ṣe ní di nǹkan tí ó máa bọ́ tí ó di pé ẹ̀mí àwọn èèyàn ó máa ṣòfò ẹ̀sìn kọ́ wa láwọn ẹ̀kọ́ tó pọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní wasatara una ba'adi asara ẹ máa rí afárá favoritism wa umura tunkirunaha ẹ máa ráwọn nǹkan tẹ́ ẹ̀ ní láìkì táwọn olórí ń ṣe anamsọ́lá asálám onítìrú ẹ bá ti ṣẹlẹ̀ oní àtòm haqqahum ẹ̀tọ́ tó yẹ kẹ fáwọn olórí ẹ má sọ pé wọ́n tún ilẹ̀tọ̀ yẹn fún wọn lẹ́tọ̀ wọn ẹ tẹ̀lé wọn wasalula haqqakum ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọlọ́wọ́n bá fa inna Allaha sa'iluhum amma stara'ahum ọlọ́wọ́ bó bèè lọ gbogbo wọn nǹkan tó kólé wọn lọ́wọ́ mistake tí àwọn èèyàn máa ń ṣe onígbà ọgbà àṣàwọn alọ́ lásán bẹ́ẹ̀ ni no ọlọ́wọ́ bá ti yanjú ọ̀rọ̀ wọn anamsọ́lá asálám ó ní máa mi wà lè níyẹ́lì rọ̀ríyá tẹ̀mìnlẹ̀ muslimin kò sẹ́yìn kan tí ó jọ ẹ gàbá lórí ọ̀rọ̀ àwọn èèyàn tó ṣe gbóhùn ló ń darí ọ̀rọ̀ wọn fayamúti ọmọ yamúti yóò wá kú lẹ́ni tó ṣe ló fi jẹ́ pé gbogbo ẹni tó ń du ipò olórí ń fẹ́ ju olórí responsibility ni in tó lè ṣe okùnfà tí èra sínú náà òun ni nǹkan tó fẹ́ lọ gbà yẹn torí pẹ́ni tó jẹ́ olórí fún àwọn èèyàn kò lẹ́tọ̀ọ́ láti mú kọjá nǹkan tó jẹ́ nídìí ẹ̀ Abubakar radiyallahu anhu ìgbà tó jẹ́ olórí ìlú tí ò lè lọ ṣe bísínẹ́sì tó ń ṣe mọ́ ó dìdí sọ fún àwọn àgbààgbà sàhábà ní ridwanullah alayhim ajma'in ó ní walaqad alima qawmi àwọn èèyàn mi ó ní wọ́n ti mọ̀ ipe anna hirfati lam takun ta'jiz an maunati hali iṣẹ́ tí mo ń ṣe ó tó bọ́ àwọn èèyàn mi ó tó bọ́ fámílì mi wà ní ṣùgbọ́n bí amri muslimin ṣùgbọ́n nísìn èmi ni wọ́n ní ṣolórí wàsàyàkùlù alù àbíbákiri min adal man owó òlú abubakar àti fámílì ó ma jẹ́ bí owó òlú wàyà tẹ́rìfù lil musulmi na fi yóò dẹ̀ ma lówó iná láti lè fi ṣe bíznẹ́sì fún àwọn musulmi ṣùgbọ́n òun ló ma jẹ́ bẹ́ ilé ìbẹ̀nu sahib bákanáà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀kan ìkìlára àwọn olórí ali rọ̀jàláwà ánú àwọn èèyàn kan wá fíṣítì ẹ̀ ní ó wá fún wọn ní bí ẹran tí wọ́n ti yan tí wọ́n ti prepare bí pátápá prepare bí pepper soup nǹkan kàmọ́ra ó wá fún wọn àwọn èèyàn wá rí àwọn nǹkan tó pọ́n lẹ́pẹ́ ah, ẹ mú fún wọn náà tẹ́lómi bá rí gbéyàn kan sí ó dé ipò nísìn relative òun ni the next thing ni wípé kó mọ́ bèèrè nǹkan tó mọ̀ pé sálárì rẹ̀ ò lè ṣe then the same people tó ń sọ wípé àwọn èèyàn ń kówó òlù jẹ àwọn náà lẹni tó lọ ń bèèrè lọ́wọ́ ẹni tó mọ̀ pé jẹ́ olórí bí local government chairman náà fi ṣe governor náà fi ṣe council náà fi ṣe ló ń bèèrè lọ́wọ́ ẹni tó jẹ́ chairman in tó mọ̀ pé sálárì rẹ̀ ò lè ṣe yóò ní kó akọ́lé fóun yóò ní kó ara mọ́tò fún ìgbà ẹni kò ní rántí pé kí ni tamana kówó jẹ owó yẹn náà na fi ṣe kí ni na fi kọ́lé fún owó yẹn náà na fi ra mọ́tò fún kò ní rántí yíò ṣùgbọ́n the same person náà lẹ́rí tí ó bọ́ sórí facebook wàláyà àwọn olórí wa olórí bú ni wọ́n ẹ́ kí káwọn mọ̀ tanra wa so ali rọjọ láwọn ni wọ́n sọ fún wọn olójíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wasallam sọ wípé láyà hìlú khalifa kò tọ́ fún ẹni tó bá jẹ́ olórí illa qas'atan àyàfi abọ́ méjì qas'atun ya'kuluha huwa wa alu abọ́ kan tó wọn àti àwọn ẹbí rẹ̀ ó máa jẹ wa qas'atun yut'imuha an-nas abọ́ kejì nìyí tí ó máa fi fún àwọn èèyàn jẹ ṣùgbọ́n kálá ń lú ẹnu owó olú à ń kó à ń jẹ ẹni tó ń jẹ iná ló ń jẹ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam sọ pé inna rijala yatakhawwaduna fi malillah ìgbéyìí hàkì àwọn kan wọ́n lù ẹnu owó ọlọ́wọ́ bá láì lẹ́tọ̀ sí falamu náàrù yawm alkiyama iná yóò mọ̀ jẹ́ tó tó bá jọ́ ń gbé ní alkiyama ọ̀rọ̀ anẹ́bísọ̀ lásán pọ̀ lórí àwọn olórí tó pọ̀ àwọn olórí tí wọ́n mọ̀ ṣe jàǹbá tí wọ́n mọ̀ jẹ owó òlú tí wọ́n mọ̀ pa àwọn èèyàn lẹ́kún ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìyẹn náà ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ó fẹ́ violence ni tí ó fẹ́ rògbòdìyàn ó sọ fún àwọn aráàlú tá a bá ra àwọn olórí wa tí wọ́n ń ṣerú nǹkan báyìí ẹ farabalẹ̀ ẹ bèrò ẹ̀tọ́ yín Ọlọ́run ọba ìyẹn dúró déédéé kẹwo tí Ọlọ́run ọba ó ṣe fún yín so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì yàtọ̀ fún àwọn ẹ̀kọ́ ta kó wá láti west west ló ní ká mọ protest ní west ló ní ká mọ da nǹkan rú wọ́n kọ́ wọ́n kọ́ wa àwa náà gbà lọ́wọ́ wọn àwa ń lò ó àjọ táwọn èèyàn ti ń protest tán da nǹkan rú nìyí kí ni nǹkan ta achieve ń bẹ́ẹ̀ protest ló lídìí àwọn ilẹ̀ sí gbogbo rògbòdìyàn tán wá ń sìn ẹ̀kọ́ ìsìláàmù ò tó wọn àfi kan kọ́pì amẹ́ríkà kan kọ́pì britain kan kọ́pì france in tí wọ́n kọ́pì náà ni tí wọ́n ń kó èrè ẹ̀ lónìí débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ ń sìn wípé kí gaddafi máa bẹ́ńbẹ́ ó dáa ju táwọn bá yín sí lọ kí sọ́ọ̀lì máa bẹ́ńbẹ́ ní yemen ó dáa ju táwọn bá yín lọ sìn basharu kó máa wà ń bẹ́ẹ̀ ó dáa ju táwọn bá yín lọ sìn torí pé àmọ́ iye èèyàn náà ti fi ẹ̀mí wọn ṣòfò nígbà tó máa ń pa àwọn èèyàn tí wọ́n ń ka nǹkan bí 200,000 àwọn èèyàn tó ti kú àmọ́ iye obìnrin náà ti sọ di obìnrin tó ṣe pé kò lọ́kọ mọ́ àmọ́ iye ọmọ náà ti sọ́dọ̀ mú orúkàn àmọ́ iye ọkùnrin náà ti sọ́dọ̀ tí ò níyàwó mọ́ àmọ́ iye tí àwọn èèyàn lè sọ pé ààyè ah, tí bàbá wa fi lẹ́ni tí gbogbo ẹ̀ ti wó bẹ́ẹ̀ ni wọn ọmọ bí tí àwọn ń lọ báyìí láti bí ọdún bíi mẹ́rin náà ti ń bẹ eléyìí ń jama ó tó fún wa láti padà síbi ẹ̀kọ́ islam anabiwa muhammad sallallahu alaihi wasallam fasatel kauna ba ti asara ẹ máa rí favoritism ẹ máa rí ìkówó lẹ́yìn mi èmi ò kó owó in tí mò ń ṣe fáǹfààní ẹ̀sìn ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ máa ráwọn tí wọ́n á kó owó yìí fasbiru ẹ̀ṣẹ̀ sùúrù hatta talqawni ala alhawj ta ìpàdé níbi àbàtà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìta sọ iná kọlọ́wọ́n bá kó dé kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa كفي من ينكو يعني قواريله وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك